لله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت علام إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته Ada ọ̀fẹ́ púpọ̀ fún ọlọ́, ọba alágbára, ọba ọ̀kan tó tó. Bákan náà la sọ̀rọ̀ ìṣẹ́ àtìgbẹ̀ fún àwọn bí wa Muhammad صلى الله عليه وآله وسلم ìjáde ọlọ́pọ̀ máa bá ànábì àwọn ará ilé ànábì àwọn sọ̀hábà àti gbogbo wa náà ti rí àtẹ̀lé ìlànà wa títí di ọjọ́ gbèsè àlùkìyàmà adọ́lọ́ bí rọ̀mọ́mọ́ tó lọ sí ìparí gbogbo àwọn iṣẹ́ owó orí bá ṣe nínú ẹ̀kọ́ lọ́pọ̀ bá nígbà ọ̀sẹ̀. Àwọn ẹni twenty seven oṣù méjì àti mẹ́ta nígbà sílẹ̀ bá sílé ẹnu bí oṣù sí náà wọ́n lọ́mọ lé àwọn èèyàn tí òkú ní bá wa ojúṣe àìsí ìpínlẹ̀ abẹ́lẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn náà ń gbé ìpínlẹ̀ ọ̀pọ̀lọpọ̀ rọmọdọ́n ọlọ́ọ̀dẹ àgbàláyé ọ̀pọ̀lọpọ̀ ọláyé láti òkúté ọlọ́ọ̀dẹ àṣeyẹ kò bẹ̀rẹ̀. ní ìfẹ́ kí àgbẹ̀ èdè pọ̀ kọjá mẹ́ta lórí bíbá lọ́pọ̀ ìsìláàmù mùsùlùmá ìsìláàmù àlùmùsùlùmá wàjibun alàlùfẹ́lẹ́ títí àwùjọ ṣe bó ṣe jẹ́ dandan ẹ̀fàlùkù wa. Ìgbà bẹ̀rẹ̀ ní wípé táwùjọ dàbí. Táwùjọ bàjẹ́ kí la fẹ́ fi ṣe láwùjọ. Ó sì kí la fẹ́ fi ṣe ní àbókò wọn. Ṣé gọ́tà la fẹ́ fi ṣe ní àbókò wọn? a ṣe bá a bá ọ̀rọ̀ nínú àlùkò a ọlọ́pàá fọ́ọ̀mù pé láàbù ìdúró àwùjọ báàdà ìsìláàmù a ọlọ́pàá bẹ́ẹ̀ ní kúlọ́pù ìlà kọ́ra àwọn àgbègbè ẹ má balẹ̀ ọlọ́run jẹ́ lẹ́yìn ìgbà tó tá a bá ń sọ pé sọ̀rọ̀ nàìjíríà là ń sọ èyí sọ̀rọ̀ áfíríkà à ń sọ̀rọ̀ gbogbo ayé yóò bá wọn sọ bẹ́ẹ̀ ni o haúsá ìgbò máa ń sọ ni o fúráǹkì ni o èdè kan ní ìyẹn jẹ́ nǹkan alákọ̀ọ́kọ́ tó jẹ́ àmọ̀ wípé àwọn kan ń balẹ̀ ọlọ́run jẹ́ báwọn kan bá bẹ̀ sí ń bà jẹ́ kí làwọn kan ó ṣe àwọn òdìbò máa fẹ́ sí ṣe. ṣé wá ọ̀ràn tí ń balẹ̀ ọlọ́run ọba jẹ́ ìyẹn àtúbọ̀tán wọn ò lè ta. àwọn tá a bá wá ń tó lé ọlọ́run ṣe àwa láàlá àtúbọ̀tán àbọ̀ ní ká lọ gbọ́ yé ẹ̀wọ̀ tọ́pìkì ìsìláàfù ìsìláàfù mùsùlùmá títún àwùjọ ṣe ẹni tí yóò máa tún àwùjọ ṣe òun ni ló ṣe àbọ̀ ní ká lọ gbọ́ yé ìnáàkà fárúkùn bẹ́ẹ̀ náà sọ́ọ̀lì fún wà láàrin lórílẹ̀-èdè ayé àwọn èèyàn kan bẹ wà láyé wọn balẹ̀ ọlọ́run ẹni rẹ̀ wọ́n wọ́n kírun wọ́n gbàrò wọ́n pàtàkì wọ́n ṣe dáadáa ṣùgbọ́n ẹ̀rẹ́ ẹ̀wà ni wọn ká máa kọ àpò ẹ̀ẹ́dì lérí wọn ká máa pàṣẹ fẹ́ẹ̀rẹ́ tó bá jẹ́ fọ́ọ̀lì fún a righteous person èèyàn lé ní ọ̀mẹ́gbọ́mẹ́sì ọmọ àwọn tí kìí ta pẹ́pẹ́ kìí ta búrú àwọn èèyàn wọ́n lè mọ́ kórìíra rẹ̀ ìjàmbá ẹ̀gbọ́n mi lé dáadáa àwọn èèyàn lè mọ́ kórìíra ṣùgbọ́n ta ló máa ní pírọ́blẹ́mù jùlọ bí àwọn èèyàn mọ̀sílẹ̀kì ta ló ní pírọ́blẹ́mù jẹ́mọ́ mọ̀sílẹ̀kì. tí yóò bá wá jẹ́ mùsùlùmí yóò kọ́kọ́ jẹ́ sọ́ọ̀lì ẹ̀rọ mọ̀sílẹ̀kì ẹni rẹ̀ lòún gan nígbà òun wá jẹ́ mi nípa àwọn èèyàn ń balẹ̀ ọlọ́ọ̀dẹ́ wo àwọn èèyàn ń tẹ́ mi rẹ̀ jẹ́ mi tí wọ́n máa kọ́lé ọlọ́ọ̀ṣù mọ́sílẹ́mù òun máa ń lọ́ta àwọn tó fẹ́ balẹ̀ ọlọ́run jẹ́ wọ́n á kórìíra ẹni tó fẹ́ tún ṣe ẹni tó fẹ́ bà nǹkan jẹ́ àtẹni tó fẹ́ tún ṣe wọn lè bí ìyẹn ló fi já sí wípé gbogbo wa pátá lọ́rẹ̀ ká máa ṣe wàhálà lórí ibo ìrànṣẹ́ fẹ́ jẹ́ sọ́ọ̀lì ọ̀hún mùsùlùmí ẹni tí ó jẹni ire tí ó máa wá fún àwọn èèyàn ṣe pé ẹjẹ́ ni ire ẹ má bàa lọ ọlọ́run fún ibi kájọ máa fún iye ọlọ́run ṣe lámọ̀jọ bàjẹ́ ibẹ̀ láti jọ gbé ayé rọ̀ ibẹ̀ láti jọ ní àtúbọ̀tán dáadáa ẹ̀jẹ̀ wa wọnú wa sí i. àwọn àníta bá ń sọ̀rọ̀ ìsìláàmù ìsìláàmù reliable information títún àwùjọ ṣe àwọn tó wà lábẹ́ rẹ̀ sọ̀tẹ̀dì wà sọ̀tẹ̀dì tí ó lé mẹ́wàá ìwọ̀nba tọ́lọ̀ bá ní ilé sọ ààbò ẹ̀jẹ̀ amúnkọ. alákọ̀ọ́kọ́ gẹ̀ẹ́gẹ́ mọ́nìmá kò sí ìdílé ìjọba kí la gbà lérò sí láwùjọ. àfọ̀ àmì tá a bá ń sọ̀rọ̀ lòkìtámà àwùjọ ó bẹ̀rẹ̀ láti di àlòkù sọ̀ ìwé làwùjọ ti bẹ̀rẹ̀ jẹ̀mọ́ àlòkù sọ̀ ẹbí àrùbàbà ìyá wọn wá bí jẹ̀mọ́ bàbá ọkùnrin kan oníyàwó kan omi màmá wọn mélòó wọn jẹun fẹ́ẹ̀fọ́n àtúndàbà kan oníyàwó rẹ̀ wọ́n bímọ mẹ́wàá wọ́n jẹ́ mélòó jẹ̀mọ́ àti afẹ́fẹ́ ọ̀sẹ̀ wọ́n ti lè twenty àdúrà bá kan ó ní ìyàwó rẹ̀ ní ọmọ twenty five bàbá ẹ̀yọ́ kan ìyàwó mẹ́rin wọ́n jẹ́ márùn ọdún lè lò thirty thirty to twenty ó ti fi kù jẹ́mọ́ fẹ́ bá lọ ẹ̀ẹ́dì kẹta bá wà òwò owó wa ìdìbò láti wájú ọ̀nà láti ẹbí wa lè wo èdè wa mọ́nà òkùnkùn. wọ́n èdè wa n'oge ilé ìfẹ́ àgbàdo pàtàkì ìforí ilẹ̀. ilẹ̀ yẹn wá lọ ọlọ́run ńlá ọlọ́run lọ bẹ́ láàtúkù tìjú ní oṣù támà ọlọ́run ọ̀rọ̀ ọ̀sọ̀ ọkọ̀ ọlọ́run lọ bẹ́ láàtúkù tìjú ní oṣù támà bàbá ìlà ìlú torí pé a bá sọ pé àwùjọ akọni ilẹ̀ ọlọ́wọ́ ní láàtú fífi ju àbọ̀ bá a dá láàrin a ẹ má balẹ̀ èmi ọlọ́run jẹ́ lẹ́yìn ìgbà tí mo ti jẹ́ sílẹ̀ ọ̀tá ẹni tí ọ̀rọ̀ wa gbọ́ lọ ní ẹgbẹ́ ah, ṣé ká má gbìyànjú àgbàdo ó bẹ̀rẹ̀ ọlọ́run fún mi ṣé kí wọ́n tún ọmọ kan dá lórí rẹ̀ ni pé ká mọ̀ sọ lẹ̀ ní ọ̀gbọ̀n ọlọ́run lé. àwọn àbọ̀ nígbà tí kálukú ẹbí kọ̀ọ̀kan wọ́n bá ń pọ̀ sí àbí wọ́n kéré sí wọ́n á wá bọ́ sórí ilẹ̀ ibo ni wọ́n á bọ́ sí sábà tí wọ́n á bọ́ sórí ilẹ̀ kí ni ọ̀nà ìṣẹ̀lẹ̀ sí wọn wọ́n máa pọ̀ sí àwọn ọmọ tí kálukú wá bí lẹ́yìn ọdún twenty twenty five kálukú náà máa níyàwó ìgbé yìí tí wọ́n sọ̀rọ̀ ìgbà kan èyí ni wọ́n mọ̀ dáwà ẹ̀yọ́ kan ṣe lọ́rọ̀ ìgbé yìí náà ti jẹ́ ní ti gbogbo wa tá a jókòó ẹ̀yọ̀ kọ̀ọ̀kan ni wá láti lọ bá ń fi wà àwa náà ti fi ṣe kí ni o àkóso ń bímọ gbogbo àwọn tó dáwọn ọmọ tiwa yìí náà the next twenty twenty five years àwọn náà ti fi ni owó tó máa bímọ gbogbo wa tá a wá bímọ ẹ̀yọ̀ tó fi dábàá là bímọ sí sẹ́nu omi là bímọ sí ibo là bímọ sí àwọn kan wà lórí ilẹ̀ nìbàdàn àwọn aláfẹ́ ìbàdàn ó lè dọ̀la kápá ó kọ̀dà. ìgbà kan ní ìsìn ọ̀ṣun arọ̀ ìyọ́ ọ̀sẹ̀ wà bá wà lóṣù tó gbà wọ́n wà lọ́yọ̀ ọ̀sẹ̀ ìgbà lóṣù tó yẹ lè wà lóṣù tó pẹ̀lú wà ìbò lẹ́nu wà ní ìsìn ọ̀ṣun ló wà ó lè dọ̀la sáńtì ìbátan pé ó tún lè oníyàn èyí lẹ́nu wàhálà nínú gbogbo bí ẹ̀yin kan ní Ghana lọ́dọ̀ ẹ̀yin lẹ́nu ìṣòro oríṣi lẹ́wà Ghana oríṣi ọlọ́run ẹ̀yin kan lẹ́yìn lára àti olùkọ́ lẹ́yìn ẹ̀fẹ́ báyé jẹ́ àáfà ibi sẹ́wà oríṣi ẹ̀wà oríṣi ẹ̀yin kan lẹ́yìn ní USA ẹ̀yin lamẹ́ríkà ẹ̀yin kan lẹ́yìn ní UK ẹ̀yin kan ní London ẹ̀yin kan ní Canada ẹ̀yin kan ní Saudi ẹ̀yin kan ní Qatar ẹ̀yin kan ní Malaysia oríṣi ẹ̀wà gbogbo wa ń bá a ṣe wá ń bí ma tá à ń tọ́ sórí ilé ọlọ́ọ̀dẹ máa ti di kéde o alùmọ̀tàmà àti di kéde yẹn alùmọ̀tàmà. Ṣé wá rí mùsùlùmá wù nínú ètò ọlọ́ ẹ lè wà àti kẹ́ ẹ mọ̀ láwọn olórí. Ẹ lè wà àti bẹ́ẹ̀ ṣe kí ni kẹ́ ẹ láwọn olórí. Ẹ gbé tí bá jẹ́ pé olórí ọkọ ìyàwó àwọn ọmọ ta ní òjò lórí ọkọ ìyàwó tẹ́ ẹ bá tún fi ibi extended family ẹ máa ní má jáde olórí ẹ̀ ní yẹ́rọ̀ ni tọ́ba ti ń dàdúgbò ẹ máa ní sábà ní landlord tọ́ba ti ń wọ́ọ̀dù ẹ ní councillor ẹ sábà ẹ ní governor ẹ ní senator ẹ máa ní secretary ẹ máa ní director general ẹ ní commissioner minister president attorney general ìgbélé kan síta ọgbọ̀n rẹ a ṣe ń ṣe Nàìjíríà ó lè yàtọ̀ sí ṣùgbọ́n tí nàìjíríà ti ṣe àwọn kan ọmọ ẹ̀jẹ̀ olórí tọ́ba ti wá nígbà àwùjọ ti ṣe kí ni o oṣù kan táwùjọ bá ti wá dé ẹsẹ̀ bẹ́ẹ̀ o ẹ̀sẹ̀ bẹ́ẹ̀ ẹ̀yin bẹ́ẹ̀ ń lo àwùjọ ẹ̀sìn sílé ẹ̀sìn sílé lò ẹ̀sìn sílé lò kò tẹ́lẹ̀ kẹta ara àwọn ẹni ọlọ́run á bẹ̀rẹ̀ àwọn ẹni oṣù ọlọ́run tẹ̀ sí wọ́ọ̀nù wa nítorí ọ̀gbìn àti àlámú áádé ilé ikú yáàbà ní ádámà alábàárùdù ṣẹ̀tọ́n iná òwúlà tó wà á wọ mọ̀bí wà á ní ìbùdó ní àdá sọ̀rọ̀ ọ̀hún mọ̀tẹ́kì. tẹ́ ẹ bá ti wà láwùjọ àwọn kan bẹ ìlànà òṣèlú wọn máa bọ̀ ìlànà tí wọ́n máa tọ̀ ìlànà àwa kan ó dẹ̀ máa tọ̀ lànà ọlọ́run bẹ́ẹ̀ wá nínú àwọn tá a tó wá ń tọ̀ lànà ọlọ́run òkè tó wá wálẹ̀ ọ̀dẹ̀ ní ìdí wálẹ̀ ìjọba tí mo wí èso ọ̀sẹ̀ kí ni kò sí wálẹ̀ ọ̀rẹ́ bí kò tó wá ní ṣe kí ni kò ní ti wálẹ̀ táwọn ẹ̀rí ọjọ́ ìdúmọ̀ nǹkan wọn ti tẹ̀sí rẹ̀ ẹwẹ́ náà bàtí wọ́n bè wọ́n lẹ̀ ẹ̀rí fàdúgbò rẹ̀ yàtọ̀ yàtọ̀ ọlọ́run tó gbogbo orí ọtí àti owó ìlera àtẹwọ́ òǹpàdé bá wọn àwọn olùyàtọ̀ ọlọ́run tó wọ́n dé wọ́n tó fẹ́ẹ̀ sí oṣù jẹ. tá a bá ti wá lè rí inú àwọn tá a tó láà fẹ́ náà ṣe tán náà ètò ọ̀rọ̀ àṣọ tó wá ń di ọ̀rọ̀ gbọdọ̀ tó yé orí dúró tó o tó o ní o ọ̀rọ̀ àrè ní o. dáàmú àmọ́ lọ́wọ́ o ọ̀rọ̀ lọ́wọ́ àjùjẹ o ìyẹn ló fà á bá ṣe gbọ́dọ̀ mọ̀ pé táwùjọ bá ń bàjẹ́ tó wá ìjàmbá ṣe kíni tó wá sì láwọn tó fà á àfọ́ àláwọ̀ tá a bá wá jẹ́ ni láti ṣùgbọ́n lẹ́bí náà lọ́la wọn lé fún ọ̀sán wà láì bá a bá lọ dákẹ́ tọ́lọ̀ ń bá gbé ìyàgbé ọ̀kan ẹni tó fẹ́ sọ́ọ̀lẹ̀ fún mùsùlùmí. àwọn ọmọ Ísírẹ́lì jọ òní ìtókó ibi bá wọn làwọn àfẹ́ẹ̀sì wọn wọ́n ń rí táwọn èèyàn ń ta burúkú ọ̀sẹ̀ ní kọ̀ọ̀kan ṣùgbọ́n nígbà tí parẹ́ dé ìdùnnú ọlọ́run dé ọ̀dọ̀ àfọ aláwa tá a bá jẹ́ ní ọlọ́run a mọ̀ wá rò pé bóò la èyí jẹ́ káwùjọ ọmọ àbàjẹ́ torí pé sùn nígbà bá débi àwa nínú ìsáàbì ìsáàmà wá àwa nínú ìsìláàbì ìsáàmà ọ̀gbọ́n wa àwọn nǹkan tẹ́ sùn àbí tí ń jẹ́ káwùjọ kọ́mọ àbàjẹ́ ọbẹ̀ tó ṣe ń bù ní sọ̀rọ̀ bá ti bá yìí sọ àwọn irinṣẹ́ tá a ti táwùjọ ṣe náà á sọ àwọn ọ̀nà wo látàtà wùdó ṣe á sọ ẹ̀sàjọba àwọn ọmọ kéékèèké torí àsìkò tí o. àǹfààní tó bá wá rí bẹ́ẹ̀ àwa bá wá rò wípé ẹni ọlọ́run làwa fẹ́ jẹ́ afẹ́ máa tún àwùjọ ṣe ìkẹ́kọ̀ọ́ lọ́wọ́ wa. ibi àwa jọba tuntun bá a ti ń ṣe àwùjọ bá a fẹ́ kó ṣe lọ ètò ọmọ bá wa mú ó lè gbé ayé wa sámọ́ra lé àwọn ọmọ ìyá kan lánàá wọ́n láyè ètò dáwà wọ́n láyè lọ́dún wà ní ọ̀sán wọn àyè lọ́dún tí wọ́n lè àyè ètò lè dáyé dé. àwọn mi oore ayé gan lè dé sọ́wọ́n bára wọn jà wọn wà ní láyè tọ́lọ́ wọn ìjà wọn wọn jà. ibi àti tó àwùjọ ṣe lọ́dún èṣù lè gbé kan wá nú àwọn irinṣẹ́ rẹ̀ máa sọ bí ẹ̀bẹ̀ òbí òde wàhálà ò lè gbómi wá ó lè gbówó wá ó lè gbé pò wá sísá bá délẹ̀ èèyàn wà fún sísá fún ìyẹn ló fà tó jẹ́ pé iṣẹ́ mímọ́ táwùjọ ṣe amọ̀lùlà àbíyá wàlùmọ̀sálẹ̀ wàbí fàtùlà àbíyá wàlùmọ̀sálẹ̀ kèé ṣe iṣẹ́ àwọn jẹ̀kúrẹ́jì iṣẹ́ àwọn ta ni àwọn ànábí ọlọ́ iṣẹ́ àwọn ta ni o ànábí ọlọ́ àwọn ànábí ọlọ́ ti wá wáyé sọ̀rọ̀ ìlú wáyé náà sẹ́ni tó bá fún pẹ̀lẹ́ lánàá bí ọlọ́run kàdá bàbá ló kúrọ̀ lànà bí wa Muhammad sọ̀rọ̀ láàrin ọ̀sánmà wọ́n wá ń dúró wa pé àyọ̀ ìlànà wọ́n bá kúrọ̀ àfúlà. àwọn tó wá lórí àwọn ànàbí ọlọ́run làwọn àbá báwọn àbá nìkan ni ọmọ wa ta lè ṣe rárá àwọn tí ó kọ ayé ṣe wọ́n lé mẹ́wàá nígbà tí ìgbà dé ṣùgbọ́n gbogbo àwọn tó wù fún bẹ́ẹ̀ táyé ṣe wọ́n níbi àwọn àbá kọ́mọ̀ jẹ́ wípé ìdíárà tá a ní ó tó kẹ̀kẹ́ ṣe àbúmọ́ tó tó lọ sí kíni ọmọ ìbàjẹ́ torí kò sí iṣẹ́ ẹgbẹ́ tó ṣe ẹ̀mí ìdílé náà gbogbo ayé kọ́ ní ọjà àpà ìwọ́tọ̀ ọjọ́ pélọ̀ ọ̀ọ́fà yóò ṣe sọ mẹkáníìkì ọ̀ọ́fà yóò ṣe gbàǹbá délé ìwọ́tọ̀ ń tajà bóòlù òṣèlú ní òṣùwọ̀n ọ̀ọ́fà yóò ṣe bẹ̀ driver commercial driver ìwà mọ́tò ògbóró bóòlù òṣèlú ya tọ́ọ̀bù nínú pé àwọn nínú ọ̀mọ̀gọ́ọ̀ yìí àfà bọ́bá ọkọ̀ máa jẹ́ àbẹ̀ òṣìṣẹ́ wà láàyè bọ́bá ń pè é ìlànà ọ̀mọ̀gọ́ọ̀ ọ̀mọ̀gọ́ọ̀ lọ jíjẹ́ wò inú mi wá lọ́ wá dàbí kí wọ́n sọ̀ kalẹ̀ àfà fúlàní ìrọ́ àfọwọ́ gbàǹgbà inú mi wá dàbí kí wọ́n sọ̀ kalẹ̀ wà láì lẹ́gbẹ́ bí jama ìwọ tó ọjọ́ gáìbà ó ní nǹkan ọmọ tí ó pọ̀ ìwọ náà lè pa yẹn tó tó máa fi èrè òní wo èrè tó ọmọ tó èrè ó àwọn rẹ ti wá àtúbọ̀ àwọn ẹ̀wọ̀n mọ́tò rẹ ọ̀dọ́gbọ́n ẹlòmí tó ìwọ àwọn òní ó lè jẹ́ mọ́tò rẹ tọ́wọ́ bí ẹ̀ lè rí ẹ mẹ́ta lọ́lọ́run kan ti fi ní olórí rẹ. tó torí náà fẹ́ẹ́ báwọn àbáàdì kan lọ́mọ àbáwùjọ ṣe ìbọn gbogbo ẹni tí ọ̀bà àbáwùjọ ṣe yàbájú ìlànà ìlànà ó ní ìyá àwọn onímọ̀ tó báwọn ni wọ́n mọ̀ sọ ìdí ayé wa tó bá wá rí bẹ́ẹ̀ ìsìláàfù ìsìláàfù aláàfẹ́ fún àwùjọ ṣe àáfàá ní kílọ̀tà torí bí fáwùjọ ṣe àwùjọ tó kiri ìjọba àwùjọ tó kiri ẹ bá láwùjọ ọ̀bàjẹ́ gbà tí bá ń fàlàyé ẹ rí àwùjọ kí lọ́wọ́ àbá àwùjọ jẹ́ àbá ló sì alọ́wọ́ àwùjọ jẹ́ kẹwàá fẹ̀sùn nìkan àwa àtúrí ṣàyà fíìmù ìsì wà jíjẹ àwọn èèyàn nínú èèyàn àbàlùjọ àwọn ọmọ sẹ́yìn àwọn irinṣẹ́ èṣù àwọn ìwà èṣù àwọn ìrànṣẹ́ sí èṣù àáfà wa ní ìpè pọ̀pọ̀ táwùjọ tọ́ba àwùjọ jẹ́ mo lè má lè sọ gbogbo ẹ̀dá olùbá tí bá lè sọ ẹ̀ bá kó mi lò àáfà lálàkọ̀kọ́ nínú tọ́ba àwùjọ jẹ́ òun ṣe ìjàmbá àti lọ́kọ́ba àwùjọ jẹ́ sọ̀rọ̀ ṣe nàìjíríà ìlànà fẹ́ẹ́ rí ẹjọ́ ọ̀bà kan wà láìpọ́nmọ́ ẹ̀dúfẹ́ ni o.

pé káwọn èèyàn wá wẹ́ẹ̀dì rẹ̀ ọkùnrin àkọ́kùn ẹ̀kọ́ onígbó eléyìí ọ̀rọ̀ òdòdó débi wà láì ní òrí ọkùnrin tó fẹ́ fọ́kùn tó wà pẹ̀lútẹ́sán lójoojó ń débi èmi òrí ṣùgbọ́n mi èbọ̀ wà ẹ̀kọ́ onígbó tí wọ́n kó tó okùnrin fẹ́ gbà. sáwárì ìmọ̀ ilé ìtì ọ̀pọ̀lọpọ̀ tó bá sọmọ́ lẹ̀ yìí báyìí tọ́lẹ́mìíkà tó fẹ́ gbé èbò mi nípa àjọ orílẹ̀-èdè bàbá àtọ̀ jàmbá látara pé àwọn èèyàn mọ̀ kan nínú ẹ wo ni orí tí wọ́n ti gbé sọ tí wọ́n ti pa. ọmọ tó kéré èèyàn lọ ramani tó bóyá fúta mùsùlùmí ni ó fún ma pé nígbà tó bóyá àwọn èèyàn wá ń ṣí àwọn fídíò rẹ̀ ìjọba ń dáwọ́ kájọ pẹ̀lú bàbí ìjọba lọ́mọ yìí wọ́n máa gbé wo ó sì gbé ní omi lórí ó sì kún wẹ́lẹ́wẹ́lẹ́ táyé dàbà tọ́ ọ bá táyé dàbà lọ́sàn-án kún wẹ́lẹ́wẹ́lẹ́ àwọn òbí haúsá yẹn ń sìn tí wọ́n èrè ọgbọ́n náà ṣọ́ọ̀tù ló kú rárá àbá wà lẹ́kọ̀ọ́ ìdí onídìí ọmọ wọn bá inú ọ̀rọ̀ náà ní wọ́n ti sọ fún wọ́n ti sọ ẹ̀kún wá rẹ̀ kò á àbúrò àdìsí mo bá dúró akẹ́kẹ́ àwọ̀tán nígbàdàn wà yìí tí wọ́n dá oríṣiríṣi yẹn àbá kéésì ìdúró ẹ̀ wá ká dìbò àyẹ̀fẹ́

àwùjọ tó dájú wípé àwọn èèyàn gbó ní èèyàn tó tutù ọ̀la àwùjọ tó dájú wípé ká pààyàn ká kó wẹ́lẹ́wẹ́lẹ́ kò ní ìtumọ̀ àwùjọ tó gbogbo oríta ó ti dà àgbẹ̀ sáà ń bẹ́ bọ́ ọ́sùn àwùjọ tó dájú wípé ó ti dà àwùjọ ọ̀fọ̀ àwùjọ tó dájú wípé gbogbo ní olóṣèlú bá dé àsọ̀rọ̀ nínú ọ̀gbọ́n pọ̀ wàtàmọ́ ìmọ̀ wàtíwá látà ṣíríkú àsọ̀rọ̀ lẹ́nu ọ̀nà fún ọmọ́tò àsọ̀rọ̀ fún kọ́ńgọ́ọ̀dù àsọ̀rọ̀ fílò àfọwọ́ bàtẹ ìbàdí tọrọ pápá tọrọ ẹsẹ̀ dégúdé gbogbo ẹ̀ ẹ wá láwùjọ dá ẹ bọ́ tuntun àwọn èèyàn tó ká wọn. àwùjọ táwọn kan tẹ̀wọ̀ aláwọ̀ ló ń bẹ̀ pé kí wọ́n máa di owó ẹ̀yọ gbogbo rámù wọ́n máa di mára ẹ wá láwùjọ dá ẹ bọ́ wà mú nàmbà wán nínú tọ́ba àwùjọ náà nàmbà tú àlùkò ìkọ́kọ́ náà.

àìgbọ́lọ́gbọ́ ni máa sọ pé ìgbà mi lọ́lọ́ àràtọ́ba òṣèlú àbọ̀ alẹ́lẹ́kẹta àlọ́kọ́sílù ìpànìyàn sẹ́ẹ̀mọ̀ pé nígbà tábẹ̀wò kan ṣẹlẹ̀ ní wọ́n bá béèrè pé àbẹ̀wò kọ̀ọ̀kan ṣẹlẹ̀ ọ̀rọ̀ méjì là ń gbé nínú wọn ní ṣíríkì àwọn kan ní kọ́sí. ṣe báwọn ọmọ àwọn ẹbí adámọ̀ ṣe rántí àti ábílà kọ́bílà lọ́pa ábílà pọ́kùnkùn bílà ní ábí bàbá mi gbọ́dọ̀ gbọ́dọ̀ àbí mi àwọn ẹgbẹ́ sọ́dọ̀ àwọn ẹ̀ bílà ní ìmọ̀ wà bá kọ́ bá kọ́ làlà wọ́n ṣe wọ́n bá kọ̀ ọlọ́run bàtẹ̀ ìrìnà kò ó sì pa ó ṣe kéde wà láyọ̀ pa kọ̀ wá lọ bí ó ṣe ṣe lànà ìlú wa ó bá láyé làwọn ọmọ ẹlẹ́kọ̀ọ́ orí ìdílé jọ̀mọ́ ọlọ́run wọ́n ní wà láyé fámìlì tó bá kàn lọ ọlọ́run ọmọ ti pa lórí ìrìn àjò wọ́n pa ọ́ gáràjì wọn tó wọ́n pa ọ́ lásìkò election wọ́n pa ọ́ ẹ̀sìn àwùjọ náà àwùjọ sẹ́gbẹ̀rì tó rọrùn jẹjẹ tó fèsì jẹjẹ agbá lọ ìpànìyàn wà lórí kan tí ó kórè ikú bá àwùjọ ìjọba tó dọ́pọ̀ pé tó bá ti tè gbọdọ̀ fẹ́ débi àwọn irúfẹ́ bá lò àtúbàtò kan ṣe àwọn olóògùn tó fẹ́ gbélé. àfọ àlẹ́lẹ́ kẹrin nínú nǹkan tó ba àwùjọ yìí jẹ́ àríbà àfà àríbà rìbá òun ni owó èlé usually sẹ́ẹ̀rí owó èlé ọba bùrùkún jama tí mo fi ń bá yín sọ̀rọ̀ wà láì àwọn èèyàn ní ìtọ́pá mo tó fi wà láì tí mo ń kó dájú pé wá owó àbùkù lọ́sùn fún ọ̀sẹ̀ àwọn tí wọ́n ti pẹ̀lú báyìí tí a nígbà tó ti sọ́wọ́ bẹ̀rẹ̀ wàhálà owó application àwọn tó yáwó application tí wàhálà dé báyìí nàrà màá bẹ̀rẹ̀ tó lé márùn nígbà tó yẹn yáwó application wọ́n jẹ́ pé owó tọ́kọ́ yá ọwọ́ hundred thousand tó wọ́n tẹ̀sí one point nine million lẹ́yìn ọdún méjì mẹ́ta ìgbé yá kan yọ́ yá kan sọ̀kan tó bá nígbà tó yẹn yọ́ lẹ́yìn ọdún one hundred and twenty thousand wọ́n gba lórí application rate ìgbà tí èmi ìsọ̀tò ju one fifty ọ̀la two fifty lẹ́nu ọdún mẹ́ta mẹ́rin owó tí wọ́n tí wọ́n tó kì í lọ. ọlọ́wà àtijọ́ ẹni gbọ́dọ̀ gbogbo àwọn mùsùlùmí tó wà lórí ìṣòro ọlọ́run jẹ́ wọ́n lè túbá bá ní fún wọn ní mọ́ni àti túbá wá bá ní sílẹ̀ fún wọn kọ́rọ̀ lórí. ọlọ́run nínú mi kálukú yáwó èlé ọ̀pọ̀ làwọn cooperative alájẹsọ́ọ̀tì làwọn máa ń pè wọ́n ẹgbọ́n ọpọlọpọ lórí owó èlé wọn yá àwọn kan wà jókòó rẹ ẹ̀yìn ọ̀nà máa sọ wọn gbogbo pọ́ọ̀tù ìṣẹ̀lẹ̀ báyìí àwọn ẹ̀jọ̀ pa àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn lọ́wọ́ ọrụ ọmọ ti gba owó èlé owó èlé yìí àwùjọ wàhálà tí ẹ bá àwọn èèyàn ń ẹbí àwọn àwọn kan ní o owó bá ta gbogbo ọjà

mọ̀ wọ́n bá bó ti tàwọn tó tó ti mọ̀. Ṣé ẹ̀ka application yẹn jẹ́ pé after you contact wà send message to you say see see see wọ́n fẹ́ bẹ̀ lórí ẹ̀dùn yìí lọ́ yẹ ẹ̀gẹ́dẹ́ kan àwọn olówó lò táwọn òkú hàn lérò wọ́n bá ti láwọn message to ìjọba ṣe mo ti di ti several message àwọn tó dáwọ́ application ìjọba pẹ̀lú ayáwó èlé yóò fi owó èlé lọ́mọdé lọ́mọdé bá yóò ti bẹ̀ lọ́mọ àwọn tó mọ́sálásí ìjẹjẹ lòun ti sọ fún ìjẹ tó wò ó ìyàwó òun wà lọ sí ìyàwó rẹ̀ tí òun lọ sí ètò ìpọ́nlọ́gbà òun owó òun wà yóò òun ní ṣòro yóò fà máa parọ́ yóò máa ṣèṣe fáwọn tí ọ̀rẹ́ jẹmọ́ ìgbà ọba ayé jẹ ọmọ tó bá ọba ayé jẹ òtútù tọ́pìkì àsìkò yìí ò lè fà wá arúgbìṣùà bright owó bọ̀bẹ̀ ọba ayé jẹ tí kì í ṣe bọ́ba ayé jẹ́ ó tún ba ẹ̀tọ́ àwọn èèyàn jẹ́ àfa àti bá bọ́ sórí ríṣùà nìkan làánà lọ́wọ́ rọ́ṣùà lùdìdì tó ló bá wọn tí gbowó ọ̀dà àti wọ́n tó ń fún wọn odidi èyí e làánà bẹ lórí wọn ṣùgbọ́n bọ́ọ̀ nàìjíríà tó ti àwọn ẹ̀kọ́ wa kì í gbẹ̀ta ní ìgbọ́dọ̀ àwọn wà láì fọ́ bàbá ẹ̀ tó ń bọ̀ ẹ wo ní ìdíje tí mo tún bá ń tó bá jẹ́ dráìvà ọ̀wọ́ ọwọ́ akẹ́kọ̀ọ́ akwụkwọ ọwọ́ amọ́tò gbogbo tó bá yẹ kọ́ ọ̀kadì ọ̀kẹ́lẹ́ ọlọ́pàá tó ọba wa gbà tán ọlọ́pàá kan ló ń driver kan torí àwọn gbogbo tó yẹ gbà wọ́n wá ọlọ́pàá mi orí ẹ̀ olóòtú gbogbo ni pápá ọ̀fẹ́ àlọ́mọ́ tó lọ́gbọ́n náà lè wọ́pọ̀ lọ́ba mo ti bá kan nú àwọn ẹ̀kọ́ jẹ́ ẹgbẹ́ àdúrà lọ́yọ̀ tó ti travel àjọ fún ìbàdàn lọ sí Kwara State máa ti lọ bá àjọ ọ̀pọ̀lọpàá ní náírà mo ní ìlú ẹni ń fẹ́ jọ gbogbo òwe ẹ̀ṣẹ́ lọ́wọ́ alábẹ́ kò ní sọ Yorùbá mọ́ ọkọ̀ àmẹ́jọ ọ̀bẹ̀ tó ọ̀fíìsì of Nigeria police kò ní báwọn sọ Yorùbá ìlú àbú àyàbù ju adu àwọn tí wọ́n bẹ̀rẹ̀ ọ̀fẹ́ kan tá àwọn tó gbé kékeré tó ẹ láìsí owó náà wọn lọ ìbá wọn sọ ní wéèrè ló bá tó gbowó lájú wọn tẹ ẹsẹ ẹni yẹn ló àwọn ti bí wọn tẹ ẹni tó ní ìlú ló wọn tẹ tó tẹ múlù tàbí ilé tẹ náà táì ọba tó ń tó tó tó àfà tẹ ẹ lọ tẹ ẹ lọ kò kọ́ rárá ṣùgbọ́n jọ́ mi àfà ìbílẹ̀ ní wéèrè lórí ẹ̀yìn létí ẹ̀sáyárí pé pàmì èèbò tó ọ̀dọ́rí lọ́bọ̀ wá wá ẹ wá wo ọ̀nà táwọn èèyàn àìwá mẹ́lẹ̀ ẹ̀kọ́ táwọn èèyàn náà ò ní wọ́n mọ̀ wá bíráìdì àwọn wọ́n lè gba ẹ̀kọ́ ẹni tó competent àìmọye àwọn position nílé iṣẹ́ ìjọba nílé iṣẹ́ aládàáni ẹni tó yẹ kó wà ní fóònù òní débẹ̀ tọ́lọ́hùn kékeré o ó débi ọ̀rọ̀ àwọn tó darí wájú

èmi ló sọ àwọn ẹni pé ọwa ọwa lọ́wọ́ lásán kò fọ àlọ́ àpéjọ fọ́ọ̀tì ẹ̀ ó ọ̀rọ̀ tó ta pé yọ olórí ẹ̀sìn náà olórí ẹ̀sìn náà tó ti pé ọwọ́ ọkọ wa kó ọgbọ́dọ̀ tó lè fi kiri owó ṣé ìṣòro rẹ̀ ṣe ní ìdùnnú àfà oríṣiwà owó ọ̀bọ̀kẹ́ ọwọ́ àwọn ọ̀sán tó ṣe kiri owó ọba ayé jẹ́ ṣùgbọ́n ìkàmù ọtí mọ́mọ́ ìjọba kí ọkùnrin ọmọ sí ìní máa sọ̀rọ̀ bọ́ọ̀ kó ti gbogbo ẹ̀ débi àwọn irinṣẹ́ àkọsẹ̀ ọ̀nà. àáfàá ní ara tó kó báyé jẹ́ ara rẹ̀ náà ní àlùjù náà orin kíkọ wà lórí ẹ̀. lùkì orin wèrè onílógò ẹ wo àdúgbò ilé ìfẹ́ inú àwẹ̀ ẹ̀yìn mọ́ bíbí gbogbo àdúgbò bẹ́ẹ̀ máa dá. níjọ́ tí ọ̀bà sáwẹ̀ níwájú orin bẹ́ẹ̀ni ẹgbẹ́ èèyàn tó bá bà kí ni ìbátan bá dún sàlọ àti yíṣu ìjẹ́lẹ̀ no correlation when we were young níjọ́ bá wà kéré fáàlọ́ wọn ẹgbẹ́ lọ́dọ̀ bàbà bàbà ètò rẹ̀ ikú bàbà máa ń wọ́n lè ní rédíò tó máa gbọ́ as kò sí ẹgbẹ́ ẹ̀fọ́ lọ títí ìgbà náà ìròyìn ẹgbẹ́ kókó tó wà nínú ìròyìn náà ṣáájú ó bàbà tó bá kéré ju ọbẹ̀ ti gbọ́ lónìí ìròyìn ọjọ́ kan rí àwọn tẹ́ ẹ̀bà ní olójú ogun lónìí èèyàn fẹ́ lọ sí ẹran lásán ẹ bà kọjú ẹjọ́ kí ni bàtà òkúta àti irun jíjẹ. Béèyàn tara èèyàn ta oògùn paracetamol tọ́jọ́ bí ẹ tára rẹ̀ láti fún ìbára ìgbé wá sọ́ọ̀bù ẹ̀ tó ti kó oògùn lóògùn kó fún ẹ títa paracetamol jẹ́lu pàṣẹ náà òun náà tó máa fi èrè bẹ́ẹ̀ wọ ọ̀kadà àwọn ọlọ́kadà tó ìjà wọn ìjà tó ń bọ̀ lọ́wọ́ ní ìní ìfọ́kùnta wọlé yóò máa ní yóò máa ní pé kò tó ní wọn níbẹ̀ láyé ń bí lọ́mọ tó rèé bí tí wọ́n ní ó tẹ̀ bẹ́ẹ̀ wọ́n orin bẹ́ẹ̀ ọmọ orin orin ọ̀rọ̀ wá já àwọn àwọn náà ń ṣe ìnáwó orin ọ̀rọ̀ tó wá dà àwọn ńláńlá ọmọ rẹ̀ ṣe wẹ́ẹ̀dì odidi dànù sí olóore dànù síyà lọ́wọ́ akọrin bẹ̀ mùdíìbù lè jọ kan ọmọ rẹ̀ ṣe ìpáìsì bàbá wa akọrin bẹ̀ onífúdì ọ̀rọ̀ àwọn àbá náà dáná lọ́kọ̀dọ̀ lọ́dọ̀ ọ̀dọ̀ àwọn àwọn alábẹ̀wò àwọn abẹ́ ọlọ́run àwọn àwọn àwọn ọmọ wọn kò àwọn akwụkwọ fún náà ọlọ́run ti sàánú wá ó ṣe tó náà tó ọmọ rẹ ọmọ ṣẹlẹ̀ ká ọlọ́run ṣe túnbọ̀ ọmọ ìyìn ṣe túnbọ̀ ọmọ ní kéèyàn fún èkú ta ọmọ wá ọbẹ̀ parẹ́ ọmọ ó ṣe máa fún èkú ọbẹ̀ ó ṣe máa fún èwèrè ọmọ ká là ṣùgbọ́n àwọn èèyàn ṣe áfúlà nígbà ọ̀bára fẹ́ ti bàbí ìdẹ́niwó rẹ̀ tó jọ jà àbúrò yìí. àfà ọ̀rọ̀ yìí ajé ta orí tuntun àwọn ọmọbìnrin dáfẹ́kọ̀ ọ̀sọ̀ ọmọdé tí ò ti ọ̀sọ̀ ọmọdé tọ́lọ̀ dáàbò ọ̀sọ̀ ọmọdé abóra ọ̀sọ̀ ọmọdé abẹ́yọ́ ibi ẹ bá ti rí orin ẹ̀rí àlọ́kùtù ẹ̀rí ìjó àwọn olórin mọ̀nàfíìkì náà máa ń jẹ́ ibi ẹ bá ti lè rí orin báyìí àfà ìyàpọ̀ ọlọ́run ẹ̀ àwọn àjàn náà fún lè sí ìgbà tí o àtọ́lá àwọn ọ̀rẹ́ àwọn tọ́jú lókè àfáwọn ọ̀rẹ́ pé àwọn ohun ibi tí ó àjàn ló ti kó fún wọn láti di music àwọn àjàn náà tẹ̀lé tọ́kọ́ tẹ̀lé tó àwọn pásítọ̀ yẹn ti ṣe é bọ́ǹkè ọkùnrin ọ̀rẹ́ tó ti kú lè ṣe lọ́ba ti kú ó ti kó fún un lọ́ba ti bẹ̀ láyé ó bẹ̀ láyé lọ́ba ni oṣù láyé ó ti kú àná ó ti kú fún un ṣe àwọn àjàn náà tẹ̀lé wá Nàìjíríà gbọ́ wá Nàìjíríà ló fẹ́

ọ wà ní àwọn àdánwò wọn ba ayé tí a wà yìí jẹ́ kọ́nà ọba àlejò ọlá ó là wọn lójú agreement ìjọba ìjọba àti ìwà ìsìnà àbá láàlá ìsìnà náà ti di tọ́wọ́ fún kálífù ọ̀yà àbá alẹ́ ìkọ̀yọ̀ náà múlẹ̀ àwọn pásítọ̀ àwọn pásítọ̀ ló fọ fúláṣí ní òkú kéjì tí wọ́n kún gbòòrò bóòrò máa kó omi àkọ́kùn sọ̀tẹ́ ìmọ̀ ẹjọ ọmọ ẹjọ papọ̀ ní wàhálà bíi òṣìṣẹ́ ẹjọ ní ìlà ọkùnrin wájú omi lẹ́yìn àwọn èdè àrùdàpọ̀ tó fi bẹ́ẹ̀ náà ọgbọ́dọ̀ sọ ojú rẹ̀ nínú ìlànà bá tí bá ṣe ti dé ní ní ọmọ àwọn ọkùnrin là ti tó ìwà àtọ̀lá ìrọ̀jọ tó rè wàhálà ti dé bá mọ́ wà táwọn bàbá ń tẹ́lẹ̀ sọ́wọ́ rẹ̀ nínú wọn. ẹ̀rù ọ̀rọ̀ tó wà ní ọmọ wọn ìbára rẹ̀ ọmọ

mélòó fún wọn ló rí ọkọ ogun wọn èrí ọkọ ogun tó sì náà kábùkù akábẹ̀ ìmọ̀lẹ̀ àìmọye ọmọ àìmọ fámìlì owó kéfìsì láti dìbò náà àwọn ọmọ díẹ̀ ní ẹsẹ̀ kéèyàn lè jẹ́ ọmọ ẹ̀sà fọmọ àdébọ̀ ti lè kankan ní owó òkú lọ́mọ wọn àmì obìnrin ẹ̀kọ́ jẹ́wọ́ lé àti ẹ̀yẹ ní kankan kò wọ́wọ́ lẹ́ẹ̀kan nínú àwọn ẹ̀ nínú àwọn olùdẹ́sẹ̀ òun rí ẹ̀ àwọn méjì tó fẹ́ para wọn adájọ́ fẹ́ para wọn ló gbọ́ rẹ̀ ẹni tó ara fẹ́rẹ̀ ọlọ́run tó kó padà náà ló sì náà lò iná ọmọ ẹ̀ka iná ẹ̀ka lè láyé ọmọ àlè olùlọ́dé olùlọ́dé ọmọ ọkọ ọ̀rọ̀ wà tó di ọ̀wà àti ìtò gbogbo àwọn àtẹ̀wò tó bá jẹ́lẹ̀ ìṣẹ̀lẹ̀ ìwọ́n tó níyàwó ilé kọ́ ọ bá tó wàá jẹ bí lálàá lọ́rùn ìwọ tó o bá ti níyàwó ilé á máa rẹ lọ́rùn wọ́n pa ọ́ wọ́n lẹ́kùn pa ọ́ sẹ́wọ̀n báwọn bẹ́ẹ̀ tó fi púpọ̀ nípa jọ ń fi o púpọ̀ náà ti alẹ́kọ̀ọ́ ọlọ́run tá à lè ṣẹ̀rí àbí kí wọ́n pa ọ́ rọ̀mọ̀dọ́n làkúrà ọ̀la fúbá lẹ́yìn àwẹ̀ kan ọlọ́dẹ ìjàmọ́ ìwọ tó ọjọ́ ọ̀dọ̀ wo ìdí ẹ̀ta wọn dé ẹgbàá bá wọn fọ́ ní oṣù tó wú ẹkú wọn bá fọ́ ọ lẹ́gbàá wọn fẹ́ẹ́ yọ ọ̀fẹ́ kan òní lè jáde wọ́n ní yẹ́sàbí àdáàbá wò máa bá orí fà fún nínú ẹ̀lùmọ́ọ̀mì nínú àwọn tá a bá torí ọ̀nà pé ah, ah, àfàyà tó sì mẹ́ni ní níjọ ọba pàdé èyí jẹ àti bọ̀mí lọ́wọ́ lórí ọ̀la ọ̀mà gba kọ̀rọ̀kọ̀rọ̀ ni ọ̀wà máa lo kíní láwà àgbẹ̀yẹ̀ fún wọn borí ọ̀wà lo fésbà àtijọ́ ẹbí tó fi sẹ́yìn sí ìmọ̀ kámọ́bà àtọ́ ọmọ nígbà wọn bá ti mú fẹ́ẹ̀tì mẹ́tì ẹ̀ tàbí ìmọ̀ àwọn tó sì mọ̀ wọ́n tó nọ̀ tí wọ́n bá ìmọ̀lẹ́ máa máa rà lórí tó kẹ́kẹ́ ṣùgbọ́n orí sì náà ṣe fún ọkọ̀ alẹ́ alẹ́ ti ta ẹ̀fọ́ bá kà lórí tó lò lọ́mọ. àwọn ọmọ obìnrin wọn gbé ìbálé wọn gbé wọ ilé ọkọ mọ́ ẹ̀wò àáfàá yìí ti àwọn àtẹ̀wé pẹ́pẹ́ sára gbígbó ní káfọ́ alùpùpù pẹ́pẹ́pẹ́ ta. àbẹ́ ìgbàgbọ́ náà ti gbogbo gbọ́ngàn ẹ̀rọ òwe kìnnìkan lóde bẹ́ẹ̀ ti ṣáàmù torí fóònù mómókò dẹ́sẹ́ ọwọ́ àwọn nǹkan tó ṣe nínú ọba ayé jẹ́ gbogbo àwọn àtẹ̀wò òkú bẹ̀ ó lè dídá kọ́ máa jalè ìwàlẹ̀ ìrọ́bà rọ́bì sálọ sí tó jalè láti ìkórè ìwọ́tọ̀ jalè sálẹ̀sì náà yàwó olè lẹ́nu jẹ́ yàwó olórí lè kí máa jẹ yàwó olórí ibi ní jẹ́ yàwó tòótọ́ ọ̀bàfẹ́ gbélé ibi máa jalè tó bá fi lé mọ́ ọ̀sẹ̀ yàwó ìfowó lówó lọ́wọ́ ó tún òfin sábà lára rẹ̀ sọ pé ó lù ú ó ṣe fẹ́ kan sọ lọ́nà àlà ní ṣe ojúlówó àná tó ẹwẹ́ tó ń kó bẹ̀ yẹn tó ń dúró lọ́pọ̀ díẹ̀ ni ẹ wá lo díẹ̀ tí mo sọ ẹ ti kó kéde o gbogbo nǹkan yẹn sí ẹ tó ń gbé mu sínú àfà nínú kò nílò ẹ tó ń dóorun náà tó gbọ́ ẹ lò ọkùnrin tó ń ṣe bí obìnrin obìnrin tó ń ṣe bí ọkùnrin àwọn tí ń gbáwó èèyàn gbogbo àwọn àbẹ̀wò yẹn tó ń lọ àwọn tí ń gbogbo àwọn tó bá yé jẹ́ pọ̀ ọ̀dà tó bá wá rí bẹ́ẹ̀ jàmọ́ àwa ní ìfìlà ìlà tó àwa ìlú ìfìlà àlùfà àwọn irinṣẹ́ wo láwà lò bá fi fẹ́ àwùjọ sí mo fẹ́ ká gbọ́ àwọn tí mo dé ìlú àfọ́ àmì sábà fún àwùjọ ṣe ẹ̀jọ̀ ń sọ lọ́wọ́ àwọn nǹkan tá a níbi bẹ́ẹ̀ àwọn nǹkan tá a níbi bá a fi tún àwùjọ ṣe ọ̀pọ̀ màá tẹ̀wé bí márùn tó ní màá wá bọ́ sórí túrúkù ìsìláàmù ìsìláà àwa ní ìrìnṣẹ́ túrúkù ní ọ̀nà tá a gbà lo ìrìnṣẹ́ fẹ́ẹ́ ní bá a bá sọ pé àwa ní ìrìnṣẹ́ bá a ti bá àwùjọ ṣe alákọ̀ọ́kọ́ ń bẹ̀ àlàáfíìdàtò làníyá àfàlà níbo kò dábà àlàáfíìdàtò làníyá àfàlà. a níbi àtìkọ́kàn ìgbàgbọ́ òwòrò ìmọ̀lẹ̀ bọ̀lá làbà ìmọ̀lẹ̀ ìlà àtìkọ́kàn ìlà. ìyẹn ló jẹ́ àwọn ọ̀gbìn yàwó ẹ̀yẹ fún ìmọ̀ náà fún ìrọ́pò làbà ọjọ́ kan tó bá bù wọn lọ. ìyẹn ò ní jẹ́ kẹ́ tọ́ bẹ́ẹ̀ bí ó fún ọ tó tó fún a gbọ́dọ̀ ṣiṣẹ́ lórí bí àdúgbò kan wà ìgbàgbọ́ òdodo wà nínú ẹni wà ló ti ta ìyẹn ló fà pọ́lọ́pọ̀lọpọ̀ àwọn àbá àtọwọ́ àná ayé wọ́n ìfọ̀rọ̀ ìmọ̀ràn wọ́n ìfọ̀rọ̀ àkùgbà tọ́ba tó wà ọ̀pọ̀lọpọ̀ wà sínú àrùn ẹ lọ wò ẹ lè yẹn lè ṣe báàkì yẹ pé five hundred lectures five hundred popular lectures Yorùbá la in fourteen forty seven of them ẹ wá analyse it. ẹ nípa wọn bá ṣe àfọ àkọwá ti wá ọ̀pọ̀lọpọ̀ àfà ìgbéraga ẹni lójú èmi o èmi èsọ̀rọ̀ náà èmi gan ti jọrọ èmi gan tẹ̀ èmi gan ọ̀rọ̀ wá àti ọ̀rọ̀ náà kan wà lọ́wọ́ tó fẹ́ tọ́ àwọn tó bá ojú jọrọ èmi ó jẹ́ àtọ̀rọ̀ àbá ẹ wa ọ̀pọ̀lọpọ̀ wà ètò kù ní wípé káfí ìṣòro tó ní tí wà ló lè dáa jù ó lè dá mọ́tò àbá àti ìbáàbù ju mọ́tò àjù lọ bẹ́ẹ̀ bá bàbá ìyẹn tó wà àti ẹkùn ní àjù ìmọ̀tọ́ ọlọ́run kò ṣùgbọ́n pé òdodo ọ̀rọ̀ ọlọ́run apá àtọ̀ àmọ́ ọmọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ gbọ́ bẹ́ẹ̀ mọ̀ rẹ̀. Àbá Adébí Àlàfí Yàtú Ìsìlámì Yàtú àdìsọ́fẹ́ ìsìlámù lálàfà. Ìlọ́ọ̀bà gbogbo àbá àbá ti dá àwọn ọ̀nà àti àwọn ẹ̀mí bá wùdọ̀ ṣe. Èso ọmọ gbé ní èyí ní ìmọ̀lẹ̀ tó lé ní bọ́pá yẹn. Wọ́n gbogbo aláǹgbá àdúgbò òṣùpá wọn tán. Àwọn abẹ́rẹ́ kan, àwọn àwọn aláàbò sábà aláàbò abẹ́rẹ́ padà àwọn aláàbò olóko wa wọ́n dá wọn sọ́wọ́ àti aláàbò àwọn ọdún báyìí ti àmọ̀ fún ọláyé wọn fẹ́ pa wọn lé ti àpá. irú àpá irú ọlọ́run ti ní ìrètí tó bá kọjá pé orí èyí èkó àpá ọgbà wà ó tẹ́ ẹ bá ti bọ́ ọjà wà gbogbo èyí ṣe bẹ́ẹ̀ bí àtọ̀wá wọn lè rí sí o tẹ́ ẹ mọ́ àwọn ọjà kan ti dóògùn àwọn àfáàrí tó ti máa rà bá gbogbo kókó tẹ́ ẹ bá ara àbá kókó wà ní kókó lóṣù kókó dáàbì náà sí ọ̀dọ̀ ọ̀rọ̀ kókó dáàbì tó ọ̀rọ̀ dáàbì nígbà tí lẹ́rìí ọ̀rọ̀ tó bá yàn lóde àti ìdí àtìkọ́ fẹ́fọ̀ lára ẹja lápapọ̀ ẹlẹ́gbẹ̀ẹ́jà alẹ́ ìmú náà alẹ́ ìmú alẹ́ ìmú ìnìfẹ́ àmì ìdí mo sọ lẹ́ẹ̀kì gbogbo wa lè mọ́jà àpá ńlá bá bí wọn bá lè má tó jẹ́ pé ibi tó ọba mọ̀ dé ọ̀sọ̀ dé aláàfẹ́ táwọn ò ṣe ọmọ jẹ́ pé wọ́n gbọ́dọ̀ ọlọ́fẹ́ táwọn ò ṣe tó ṣe ní òun bá wùdó kí lọ́lọ́run fẹ́ ọlọ́run tó ní ẹ má ba àwùjọ jẹ́ lẹ́yìn ìgbà tó ṣe kí lọ́lọ́run fẹ́ kí ọ̀fẹ́ àní bímọ bímọ wa wá sí wá tó òun láti tó òun láti mọ̀ ẹlẹ́kẹ̀ta àní ìṣẹ̀pọ̀ ọ̀rọ̀ jẹ́ ìyẹn ní department àbí ìpàdé olóore ẹ bá fẹ́ fún àwùjọ ara àwọn iṣẹ́ tó ní ọgbọ́dọ̀ sí ilé ẹlẹ́gbẹ̀ẹ́ àyẹ̀kọ́lá agbọ́dọ̀ láti ní àtọ̀tà ìjàmọ́ agbọ́dọ̀ nìkan ní àyẹ̀yẹ̀ àtọ̀tà torí ọ̀tá nìyẹn rẹ̀ ọ̀bá já àràbùmọ̀lá ẹ̀yìn àwùjọ tó ṣe. Fọláwọn tó fọ ló fọ ọmọ ẹ̀gbọ́n mi tó bá bí ọdún wéèrè tó kò ní ìṣòro olóògùn ní olóògùn péré nù wọ́n padà sí ìlé ìwà ọlọ́wà sá irọ́ àwọn olùwà ìṣìnà wọ́n bá pè ọ̀rọ̀ lóògùn rẹ̀ ah, wọ́n máa ń pàṣíyàn ní wọ́n kẹ̀lé bí arúgbó rẹ̀ olóògùn rẹ̀ wọ́n pàṣíyàn sí ìgbà mi lọ wọ́n pàṣẹ síbẹ̀ wọ́n láti sí ìpàṣíyàn wọ́n lálátà gbogbo tó bá bá àwọn èèyàn sọ̀rọ̀ wọ́n bá gbọ́ wọ́n ní bẹ́ẹ̀ ló fi bá wọn sọ̀rọ̀ wọ́n ní wéèrè làkúnú lẹ́nu wọn lọ ní ìtìkálukú wọn ti wọ́n ti lóògùn ìwọ tó ọ̀bà lè ní àníyàn kò ta jọmọ báníyàn rẹ ọ̀bà ta gbàgbé pẹ̀ o lè fún àwùjọ ṣíṣe ara kan bá a ní òun yẹn. àlàámọ́lù àkọọ́lẹ̀ wàlàámọ́lù bèlè ìrìnnì mo kọ́ méjèèjì pọ̀ ẹ bá fẹ́ bá ṣe ó níbi iṣẹ́ ẹ̀rí kọ́kọ́ torí ara sẹ́ẹ̀rẹ́ ní kọ́mọ̀ sí làwọn àtúrà mú ara ní kọ́mọ̀ sí wákàtí máa ń fi ara ní kọ́mọ̀ sàfà wọ́n lè náwó àbúrú jẹ wọ́n lè plan fún kan tọ́ dà wọ́n lè plan fún kan sí wọ́n lè plan fún mọ́ iṣẹ́ eré tó ọba ń ṣe ọlọ́wọ́ máa ń lò láti bá wọn. ara ń fẹ́ ta ní ìdùn ọbẹ̀ táwùjọ ṣe lẹ́yìn pé káàkọ́ ọ̀fẹ́ ti wá àbá àwọn ọmọ ìdúró wọ́n sọ̀rọ̀ bàbá kan fún wa ní ipò tí àdúgbò kan lọ́nà wá sí ibẹ̀ mọ orí bàbá yẹn tó dúró yìí bàbá ọ̀rọ̀ àbí microphone bàbá táwọn ti yọ wọn lọ ẹni padà yọ ọmọ tó wá gbogbo àgbòrò rẹ ìwà rẹ burú ju gbàgbé lórí kò ní bẹ́ẹ̀rẹ̀ kan yóò tún máa pariwo pariwo nìkan la fẹ́ fi jẹ ní ọlọ́run láti sáwùjọ ìwọ́n tó ọ̀fẹ́ sáwùjọ ọ̀yìn ìfẹ́ ìfẹ́ẹ̀rẹ́ sáwọn òbí rẹ̀ ìwà rẹ̀ ọ̀dà sáwọn òbí rẹ̀. ara fẹ́ẹ̀rẹ́ ní túwọ̀ ọ̀dà ìwà rẹ̀ ọ̀dà sáwọn aláṣẹ. ìwà rẹ̀ ọ̀dà fẹ́ẹ̀rẹ́ rẹ̀. ibi òfin ti fẹ́ wọ́n wọ̀ fẹ́ẹ̀rẹ́ rẹ̀. irun rẹ̀ àfẹ́ẹ̀fẹ́ wọn ṣe wà láìpẹ́ fi wọn ṣe à pẹ̀lú má ṣe à pẹ̀lú má bá rẹ̀. tọ́ba lọ́wọ́ ọ̀yọ̀ bàá pẹ̀lú má yọ̀ bàtà ó lówó ọmọ báwo ló ń jẹ ọmọ bá àwọn àwọn owó àwọn afa àlàámà àlàámà lò iṣẹ́ iṣẹ́ kí àgbẹjọ wọn àmì iṣẹ́ aláfẹrẹ sọdá kan aláfẹrẹ bíkì aláfẹrẹ àdúrà káwọn àdúrà Ọlọ́run máa ń lo àwọn aṣẹ rẹ láti jẹ́ kí àwọn bá bá ṣọṣọ lọ́wọ́ ọmọ ìwọlé tí wọ́n lẹ́yìn láti máa dáàbò bò wá níbi aburú tí bá ń bọ̀ lọ́ọ̀kan àáfàá lára ń bá ní ìlú. ẹlẹ́kẹ̀ẹ́gbẹ́ ọ̀rẹ́gbẹ́lẹ́ tó gbé náà mo fẹ́ sọ tọ́lẹ̀kẹ̀fà ni ẹ ń bá fẹ́ fún àwùjọ ṣe ara àwọn iṣẹ́ tá a ní ìjìnlẹ̀ àbàlẹ̀ àbí ìpamọ́ fún àwọn ẹlẹ́kọ̀ọ́ fọ́ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ń ba ayé jẹ́ ilé àjẹ́ ló bá náà mọ nǹkan kọ̀ọ̀kan ni èmi rẹ̀ wà ní ti káàbù àbí ti káàbù bẹ̀rẹ̀ torí sẹ́yìn ọ̀bẹ ti káàbù yẹn máa wà ní ẹjọ́ mẹ́wàá lójú wa ẹlòmíì orí òkè lọ́wọ́ àti ọ̀lọ́ lórí òkè tọ́ba tó kú ẹ̀ yóò dùn bí àlọ́dọ́ ọlọ́ orí òkè ti fi lóko kéèkì bàbá rẹ̀ jẹ́ jẹ́kì àbá tó ń gbàwé bí tọ́ba tó kú èyí ọ̀pá èyí tààrí ọ̀pá èyí tí ọ̀gbẹ́dẹ àgbẹ̀dẹ àbọ̀ ọ̀pá yóò wá jẹ bàbá tí àdàlọ́ sábà kàìfà yà ní jáàmù. a ní ìdísẹ́rí mo ti sọ tó gbọ́lẹ̀ ibi gbígbà kálukú wa bá dé a gbọ́dọ̀ máa kọ́ àbò èyí tó wà bùkù mo ti tó lè làwọn àkàrà òní máa kọ́ lọ́ra sí àbò ìyá àbùsọ̀ yìí náà tí wọ́n fi fi òlà kó tiwa torí english ọwà ìrìn àjò mojú english ọwà ẹ̀rù bùkárí ní ìlú àbúdáwùdà ọwà àwọn tí àmì ìbáàbù tàwọn ìlú ọwà àlùkàbáyì àwọn ẹ̀sẹ̀ ńláńlá major things nǹkan kan ọwà àwọn tíra pọ̀ tọ́jọ́ bí wọ́n ti fi kú àwọn àfọ àlẹ́ yorùbá náà ti ń gbìyànjú kọ́lọ́wọ́n sọ wọ́n lẹ́sẹ̀ kọjá wà ní òwe jọ́ àti kọ̀ọ̀kan yorùbá máa ń yẹn nílá gbé mo lè ka yorùbá lọ sí kọ̀ọ̀kan yorùbá ó lágbára bí ẹ̀sìn mo yẹ lọ́dọ̀ báwa ní òwe ìlú báwa ní òwe ìlú àwọn iṣẹ́ àwọn àfọ àti yorùbá ìlú wa náà kò àbáwò ìwé ó lè fi ìrora wọn fún mi yóò lè fi sínú yóò lè kọ so a ní di irú àwọn kàyẹn náà kọjá tó bá mọ ọ̀rọ̀ àwa ní ẹ̀kọ́ so púpọ̀ rẹ nílé ọ wà nínú àwọn irinṣẹ́ tí ó fa sí àwùjọ láàbù ọmọ lójú ọmọ ẹjọ ara wọn àbá níyẹn nìkan kọ́kọ́ fẹ́ẹ́ fẹ́ rí ara nǹkan tá a bí ní tá a bá fẹ́ bá òjò ṣe àtọ́kù. Ìjọba ìṣẹ̀lá ti o, ìjọba ìṣẹ̀lá ti wà tàhámúlù làásà, àtọ́kù wà tàhámúlù làásà, àtọ́kù wà tàhámúlù làásà. Ìjọba àti mo lé ìwé kẹ́kẹ́ bá kàdé ìwé. Sùúrù àti ká lè gbé ìtàmọ́ra. Sùúrù àti kí la dòó bá lè gbé èsì pàmòrà o ò lè ráwùjọ tó ṣe tó ọ̀gá ló ṣe ìwé ṣé ọlọ́pọ̀lọpọ̀ wa àìsàn ẹwà náà ti wà Muhammad ọmọ ẹwù ní tó ṣe ṣe dáwà ó tó wá ti kọ́kọ́ ní káwọn èèyàn díẹ̀ díẹ̀ àwọn èèyàn díẹ̀ díẹ̀ wọ́n wá fẹ̀sẹ̀ gbọ́ ọ̀pọ̀lọpọ̀ wa lónìí ah, bala àtúkọ̀ owó mọ́tàgì lónà àti ìtọ́jú nípa àwọn afẹ́ni pé ká tó wà àti ọ̀sẹ̀ kéèyàn wá ń lu ọtí ẹni ọlọ́ ìyẹn ètò ìsúná ọlọ́ ìjàmọ́ àkéèké tí mo gbé ètò ìsúná ọlọ́ ìsúná ọlọ́ ìjọba ti ẹni tó wà márùn ọjọ́ tó yẹ kí ọlọ́ àtúntò gbà tó òun ti dá wà láàrin ọdún mẹ́wàá ó ti èèyàn fífì wọ́n ti pọ̀ jù ànábì ló ń gbèsè àti ọ̀rẹ́ gbèsè wá àti ọlọ́run ní bàbá mọ́nà máa ń ilà èèyàn díẹ̀ wà láì èèyàn díẹ̀ inú kí ni o lọ́gbà táwọn olùsọ bá wà bí ànábì ló wà ìní ìdá ọtún ti àárọ̀ ọtún làwọn gbogbo ọ̀nà tí máa ń gbà ti dá wà wọ́n fọwọ́ de kù wọ́n máa sá fún àbáwérè sábàbí ẹ lọ gbogbo ọ̀nà tí èèyàn lè fi dára àti ọ̀nà fi dára wà láìsí wọn gbọ́ wọn ò gbọ́. tí a fẹ́ fàyọ̀ ọ̀bẹ ní pé èmi àti bí tá a bá fẹ́ fún àwùjọ ṣe àtàbí ìlú ọ̀rọ̀ o àmì ìlú tó pọ̀ ìtẹ̀wájú sùúrù yẹn òun lọ̀pọ̀lọpọ̀ òun lè ṣe mọ́ lónìí tí wọ́n ti ń da yìí ọwọ́ gbogbo wa ní àgbò ọ̀rọ̀ ẹgbẹ́ ti tó bẹ̀rẹ̀ kúrúkú láyé ìpa àwọn ọ̀nà máa ń gbà máa tó wá sáfù báwùjọ ṣe ó ní di àtẹ̀tọ́rí ìjọba ẹ̀gbọ́n àti ìdílé tọ́ba jẹ́kẹ́ bí mo tọ̀ ọ̀ṣun ìgbà títún àwùjọ ṣe kìí ṣe sáré ẹ̀kẹ́ náà àtẹ̀tọ́rí. by birth. Àwùjọ bá wà ní ìsìn ọ̀rọ̀ Wà ọ̀rọ̀ Ẹni tí ọjọ́ ọ̀dà rẹ̀. bá a ní kó tó lórí òkèké Nínú àwọn tí balẹ̀ sí lórí, títí mò ń sọ àwọn àbọ̀ àwọn àbọ̀ àlọ́ jẹ́ kan. Àwọn àbọ̀ ti jẹ́ kan. Àwọn àbọ̀ ló jẹ́ kan àwọn èèyàn wọ́n fẹ́ sọ ẹ̀sìn ló ń jẹ́ wọ́n sì sọ pé ẹ̀sìn afra tẹlifọ́ọ̀fù islam bàbá tẹlifọ́ọ̀fù islam ẹlifọ́ọ̀fù islam ò dé bọ́ọ̀fù ìgbà ẹlifọ́ọ̀fù mùsùlùmí lè mùsùlùmí lè wọ́n fẹ́ sọ islam ò dé báwọn mùsùlùmí ọ̀pọ̀lọpọ̀ sẹ́yìn tẹ̀sẹ̀ ti táwùjọ ṣe ẹ̀yìn àti wọn máa ní kíláàsì ó ẹ̀yìn wà ní ìtìkáàsì tí n bá bí mẹ́wàá ló ń gbé kí ni nọ́mbà one the right to have yàtọ̀ tó bẹ́ẹ̀ wọ́n gbòòrò tó lọ ẹgbẹ́ ti kò gẹ́lẹ́ lábúlé kọ́ lórí yẹ́sọ̀ ọ̀pọ̀lọpọ̀ ní ilẹ̀ tí àwọn ìyàwó lẹ́sìn ẹ̀fọ́ mọ́lẹ́lẹ̀ yìí jama ẹjọ́ ìmọ̀ọ́nù kò kí báwa ó kọ́ ẹ̀ka àbúrò ìlú lẹ́sàn ẹ̀ dábìlò alága àbúrò wo lẹ́yìn àbí ìfúnra ìlàkùnrin kọ́ bí ẹyọ ọwọ́ làyà kù lè kọ́ ìlú àwọn àfáà ní mílíọ̀nù wọ́n ní kí gbogbo ìwọ́n wá bẹ́ẹ̀ ní ẹ̀yà lọ́kù lè kọ́ nínú onídìí sáwà onídìí lẹ́jọ́rọ̀ tìlé onídìí alága àti àwọn àfáà ọ̀rọ̀ lè ìbá bí ní mílíọ̀nù ó bẹ̀ bá abáyọ̀bá ìtùnú àwọn ẹni láàbò lóko tó ọ̀pá ló wá lọ́ọ̀dẹ̀ tí ló kó wa padà ẹ̀mí àwọn èèyàn máa ń rọ̀ láàrin ọmọ náwó gbogbo àwọn màmá wa màmá rẹ̀ màmá rẹ̀ màmá rẹ̀ ló ti lọ́wọ́ àbọ̀ fẹ́ wọn. nínú àwọn tó máa ń pọ̀ sára tó lè pọ̀ sí oge àwọn ẹ̀yà ilé wọ́n rọ̀ àwọn náà wọ́n pọ̀ jù tán lọ́dọ̀ àwọn oníṣẹ́ṣe náà àwọn náà wọ́n pọ̀ jù nínú dáàbò náà oge náà wọ́n pọ̀ jù nínú àlùjọ náà náà oge yóò fún wa. abẹ́ ìdáàbò ni àbá èyí nìkan lè níyàwó nínú àwọn obìnrin náà wọ́n ọba ọgbà kéèyàn ara máa mú wa ẹ wo àwọn ọ̀nà tá a fi lè bá ìjọ ṣe lọ́fẹ́ sọ ní máa ń fi wà láì tá a bá fẹ́ lórí àwọn ọ̀nà tí sọ iṣẹ́ ọ̀dọ̀ láwọn tí mo ní tó tí mo ní tó ìdáàbò ìmọ̀dáàrí sí ìsìlámìgbà ọ̀nà lílo àwọn ilé ẹ̀kọ́ islam láti àwùjọ tí mo kàn alákọ̀ọ́kọ́ ní ìmúlákòrí àwọn mọ́sálásí mọ́bá àti sọ́rọ̀ mọ́sálásí wà lọ́rọ̀ làwọn ti owó bẹ́ẹ̀ tó jama báyé ṣe dà tó lónìí báyé ṣe dà tó àwọn èèyàn kẹ́kọ̀ọ́ àti wọ̀ ẹ̀kú ẹ̀ dá wọ́n tẹ̀. Ṣé ìpàdà tó kún da ilé ewu gẹ̀gẹ̀ ni pé ọ̀pọ̀lọpọ̀ táwọn èèyàn kọ́ sí ẹ̀kọ́ ọ̀sán lórí. Ìbáwọ̀ ilé ẹ̀kọ́ kan ni wọ́n da ilé Gbogbo àwọn ọmọ wọn àtàwọn agbẹnusọ wọn náà Ọ̀dọ̀ọ̀dún ọmọ àwọn ìyá mi mo ní wà láì àwọn òbí ìpè mẹ́wàá kan ti gbé jáde ó ní ìgbà àbẹ̀rẹ̀ sí àhà ó ò lè má gbé jáde. àwọn ilé ẹjọ́ ìkànnì yẹn tí wọ́n ń kọ́ ọmọ wọn àwọn ọ̀pọ̀lọpọ̀ ọmọ tó parí bẹ̀ nǹkan ló ń dára bí nǹkan yà fọ́ wa mẹ́ nǹkan yà fẹ́ wo bí nǹkan yẹn tí ọmọ àpapọ̀ lọ bí nǹkan bọ̀ bẹ́ẹ̀ náà ṣe yàwó bí nǹkan bọ̀ bẹ́ẹ̀ lè dáadáa bí nǹkan bọ̀ bẹ́ẹ̀ bá wù sílẹ̀ lè kírun bí nǹkan bọ̀ bẹ́ẹ̀ àmẹ́bí àtàkùn bá ń tì kọ́ ló wà nínú òkòtò pé fẹ́ni tí wọ́n là ní àwọn tó takú sọlọ tàbí sọ̀rọ̀ ẹ̀sọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn tó fi ń bẹ̀ bá tó fi bẹ̀ jó di ọ̀rọ̀ dà gbogbo àwọn tó fi ń bẹ̀ jẹ́ lọ ọ̀pọ̀lọpọ̀ wọn ìyá fúyà náà yà ẹ lọ wọ́n fẹ́ẹ́ túbẹ̀ sí wọn tẹ́tí sí wọn ẹ lọ láwọn àdúgbò wà kí ni wọn tí ọmọ sáyé ilé epo ilé ìgbẹ́ nígbà tí wọ́n bá máa dé. ẹ̀rọ ẹ̀rù tó wà àgbọ̀wọ́ rẹ̀ ọlọ́run ló dé bàdàn sí wa. tọ́ba tẹ̀ dé bàdàn àwọn ilé iṣẹ́ ojú ẹ̀kọ́ bàdàn téèyàn bá gbé wẹ̀lẹ̀ dé bàdàn àpá àrùn ẹ̀jẹ̀ àdúgbò sókàwé yọ jẹ̀ làmàbẹ̀. wà láì ọlọ́run gbàdúrà wa bàdàn yìí wà láì ọlọ́run gbàdúrà wa àwọn èèyàn fọwọ́ èrè bá

àǹfààní wọn fẹ́ ní wèrè lórí máa dùn kò ní lè gbé yàn sọ́wọ́ fún owó tèmi ni owó ọgbà fẹ́ kí ọ̀rọ̀ o. ilé iṣẹ́ òkú mọ́tàbà dáwà lọ́lọ́ ń dòwò àwọn ọmọ ìjáde rẹ̀ fẹ́ yẹ ní ọlọ́ba. àfà má dùn ẹja rẹ̀ babaláwo ní àti ẹjọ́ ńlá ipò tẹ́lí àná àlùkùdù àná ànùbàrà àná ilé iṣẹ́ òkú anáfófin òwúrẹ́ àfà ilé iṣẹ́ ń pọ̀ bá a kù wà láàyè àwọn ọmọ ń jáde wọ́n sì yẹ ní ọlọ́run èyí tó bá fẹ́ ya wèrè òní ló gbé òun yọ ọmọ pé kèéṣe lé ekéwú náà ti kọ́ òun lórí ibú gbólóhùn tó láàfà kan ti kọ́ òun lórí ibú tí kọ́ lọ dára ni. ilé ìkọ́nà ló ń gùn bẹ́ẹ̀ wà láì wọn àkọ́wà ló ń gùn wọn àkọ́wà bá ṣe ń wọ́n àwọn bẹ́ẹ̀ wọn àkọ́wà bẹ́ẹ̀ yẹn ṣe ń dúpà bẹ́ẹ̀ bẹ́ẹ̀. torí náà mò ń sọ bẹ́ẹ̀ lọ́nà ìyá aláàbẹ̀ táwùjọ yìí ọ̀nà àkọ́kọ́ tẹ̀lé dídínú bẹ́ẹ̀ ni wọ́n sọ yìí pé a níbi káwo bóò làwọn ilé ẹ̀kọ́ tí wọ́n máa kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ dáadáa ìdúró ẹ̀ ṣé bàbá wọn wá bá ń yẹ ọlọ́ọ̀kan àgbà kó láàrin kò sí àmàlà ẹ má gbọ́ mi ẹ má jọ sùkúù tọmọ yẹn ọ̀rọ̀ tí ó lò ìdáàbò fọkàlẹ̀ sùkúù tọmọ yẹn ọ̀rọ̀ tí ọmọ kan wà nílẹ̀ sùkúù tọmọ yẹn ọ̀rọ̀ tí wọn ní wọn lẹ́tọ̀ bí apáyé tọmọ òkú máa wọ sọ bóńkò tọmọ ọmọ bàbàbàbà tí ó lò ìdáàbò tọmọ yẹn tí ó ya ẹni èsì péréte iṣẹ́ pọ̀ ká gbọ́dọ̀ sí láàrin bóòlù láti pẹ̀lẹ́ wọ́n fẹ́ fáwọn ilé ẹ̀kọ́ àwọn ọmọ tí wọ́n máa jáde rẹ̀ wọn ò ní ba àwùjọ pé ṣùgbọ́n ẹgbẹ́ ń sọ yára ìtù fún mi àwọn ọmọ tó ń lọ ilé tó ìyàwó ti sọ ọdún wọn àwọn tó ń lọ ilé tó lọ́wọ́ ti da kúta ìfẹ́kọ̀ọ́ láti ṣe ẹgbẹ́ òkú òkè nàmbà tù alùpàtà ìjọba ti kókò ìfúláwò ìta abẹ́ká òjò ṣe ẹni tó jẹ́ fún wípé pọ̀ mọ́ tó ń rárá pọ̀ mọ́ tó ìjọ wà sí ìjọ Yes or no? Ẹni tí ọ̀wà aláyé kì í bímọ yọ ọ̀wà àtúnyẹ̀ tí ó fi olóyè ní ìlú lọ́dún àǹfààní wọn yọ ọ̀wà ìtura rẹ̀ àtìlẹ́yà. Kódà òun lásán rẹ̀ agbádá tí ó wọ̀ iṣẹ́ tó máa kó sábàjẹ́ ìrìnà one point two million. Ìlà tí ó dé lásán fifty thousand. Bàtà tí ó wọ̀ àgàgbọ́n là. Mọ́ṣáláà gbogbo wọn kò rí i tẹ̀ wá tó wá dé ibi tí lè má sọ. Sẹ́ẹ̀lì mo fẹ́ fún yìí, àbàjẹ́ làbàjẹ́, ìmú olóńgbò làbí máa jẹ, ìmú olóńgbò lóòrùn pé ìwé kò wá ibi tí ó tún gbọ́dọ̀ náà ìmú olóńgbò. Sọ̀rọ̀ pé kúkú bá lè jí lọ wà láì ó lè jẹ́ ìpìlẹ̀ mọ́wéèrè lórí. Mo máa ń tẹ̀sán ọmọ ìyá wa ṣe káàkó, èmi wà bẹ̀rẹ̀ sí lẹ́tọ̀ọ́. Ìtọ́nà àwọn àbáwọn máa dùn náà bàbá kan bẹ́ẹ̀ ara àwọn ìṣòro nílùú ìbàdàn olówó ní ìṣòro ńlá ó fèrè lówó ó fà fà wà lórí. ó ní ẹ̀jẹ̀ mọ́lẹ́ bá ẹ̀kọ́ fún ẹ̀sùn náà tó fún. ìtọ́rú wà ẹ̀yin ẹ̀ máa ṣòro ló fún wa. gbogbo bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni rí látò lọ ní oníṣòkò lọ. wọ́n lẹ́yìn ọ̀rọ̀ kẹ́kọ̀ọ́ ní ọ̀gbẹ́ bá ní ọmọ Baba yẹn kó owó rẹ̀ tẹ̀ fún gbogbo ẹ̀kọ́ lóbi. àwọn wò pé ọ̀bẹ̀ ti bẹ̀ ẹ̀jẹ̀ tó pọ̀ ju jùlá wà bí ilé káyọ̀ lọ fún orí bàbá yẹn. ó àwọn àbá ọlọ́run lọ́wọ́ ìwọ̀n lò ó ti jẹ́ wọn ó ìjàmbá ẹ̀gbọ́n mi tí mo dé mọ́sálásí kò pọ̀ wọn nàmbà wá àwọn tí wọ́n mọ̀ ẹ̀sọ̀ kútúbà tó mọ̀ òdò ni wọ́n àwọn ọmọ ẹ̀sọ̀ kútúbà alòkùnlámọ́ ìyẹn ni ká ju kú fẹ́ẹ́rì ọ̀rọ̀ kátàwùjọ ṣe sọ pé tẹ̀dúrí ìdílé o kèé ṣe jọ́kọ̀ o gbogbo àwọn ọmọ tèmi ọmọ ti ní tá a bá bímọ tán pọ̀ àwọn ni wọ́n jẹ̀ mọ́rùn jẹ́ ká lè bímọ twenty one ọkùnrin mọ́kànlá wà ní wọn lápẹ̀rẹ̀ gbogbo wọn ti jẹ̀rọ ọmọ káàkiri wọ́n ti jẹ́ ní ọlọ́run tí ọmọ pé nínú àwọn ẹbí tí wọ́n ti máa fún ní ọlọ́run pé èmi nìkan ti lọ́mọ lórí ilẹ̀ àwọn ọmọkùnrin. kálukú àwọn tí ó jẹ́ mọ̀ ọ́n lọ́pọ̀lọpọ̀ mọ́ọ̀mù náà lórí ṣé tọ́lọ́ làwọn olùkún bá ìmọ̀ọ̀mù tó sọ pé sábàbí wọn sọ òdúrà àwọn àdìwọ́ ọmọ wa rẹwà jẹ́ wòlé tó ti wọ wẹ̀rẹ̀ àwọn àdìwọ́ a ní ìdíkọ́jọ́ pé nígbà ìwà kí ni ọmọ jáde lẹ̀ ọ̀rọ̀ tó máa táwọn kò ṣe. ó ti mélòó náà ó ti mélòó méjì ni ọ̀rọ̀ ilé tó àti mọ́tàlásì ìkẹta wá ní dọ́wọ́ ìlànà àwọn onímọ̀ gbogbo nígbà ọ̀rọ̀ jẹ̀ náà nù àwọn kan jẹ onímọ̀ ni wọ́n wọ mọ́tàlásì wọ́n ti wá wọ́n kọ́ mọ́tò wọ́n kọ́ sí àpò sọ́nà ọba sọ àmú olùdẹ́gbẹ̀dẹ àwọn onímọ̀ àwọn ìmọ̀ ìsọmọ ní kọ́ńpẹ́rẹ́ níbi bá a ti mọ̀ rẹ̀ kí ló tún bẹ̀rẹ̀ láwùjọ bó láti fẹ́ ojúṣe àwọn onímọ̀ náà wà ní ẹlẹ́gbẹ̀rẹ̀ ìdáwó tààrí ìwé kíkọ ọkọ̀ sí àwọn ọkọ̀rin kí làwọn ọmọ ń ta ẹ lọ́wọ́ àwọn ìkéjọ báwọn ọmọ ń ta àṣìkò a níbi àwọn tí ó máa kọ̀wé ọlọ́mọ àtọ́jú ìgbà pé nìkọ́kọ́ ń gbọ́ bọ̀ nínú àwọn tí mo kọ́ wọn kàwé yorùbá wọn òun ṣe ìgbà nínú sọ̀rọ̀ ìbáàbù sọ̀lá ìbáàbù àdá àlìjáàbù ìrìnlá àlàkùwárù ìrìnlá tí àwọn tí mo kọ́ wọn bẹ́ẹ̀ tó mẹ́wàá ọ̀pọ̀lọpọ̀ àwọn àkáàbù mo ti àwọn ìwé ìwé náà kéré ìwé a níbi àwọn èrò tí wọ́n fẹ́ parí lábàlátà lọ́wọ́ kọ̀wé a níbi àwọn tí wọ́n máa fọ́ṣọ rẹ̀ wọ́n ti ní àwọn èrò ìfẹ́ ọlọ́ọ̀kọ́ fún àwọn sàn ní ọ̀pọ̀lọpọ̀ wáyé lọ sí àwọn bàbá wọn àbá ní bàbá yìí tó bá lórí bá fẹ́ kí o ìwé fún fẹ́ dá lọ ní mílíọ̀nù

المشاريع الخيرية المشاريع الخيرية àwọn charitable activities jẹ́wọ́ tí mo pè charitable afẹ́ta àwùjọ ṣe alábọ̀tà àwùjọ jẹ́ wọ́n fi owó ayé oúnjẹ àwọn nǹkan dáadáa wọ́n fi ń fàmì ìyẹn lọ lórí èso. jama a ní ìdíkanu program èyí bá máa fi rescue àwọn opó àwọn ọmọ òun àwọn táyé mi lá àwọn tọ́jú èdè àwọn tẹ́lẹ̀ nípa fẹ́ẹ́ lábàlẹ̀ eléyìí ẹlòmí ọ̀bẹ ẹgbẹ̀ni ọlọ́run ló ń sọ̀rọ̀ yọ ọ̀bẹ̀ni ọlọ́run torí àǹfààní tí ó lè n'oge ilé ìgbà tí àrọ̀ wà ní nàìjíríà ara ń àwọn èèyàn lọ ní oṣù náà inú báyìí látàgbé mẹ́rin márùn-ún mọ́sálásí ni mo ti dára sí ìsáàmù yóò ti wá àti ìlàkó ìwọ́pọ̀ ọba ti fẹ́ ìtọ́wọ̀ pẹ̀lú ìtọ́wọ̀ ìtọ́wọ̀ àbá ọwọ́ àgbà ìtọ́wọ̀ ẹni tí ti jẹ́ ìtọ́wọ̀ ọgbà tíkẹ́ẹ̀tì wọ́n wà fún wa ìwọ́pọ̀ ọba ti fẹ́ òní gbà tó ń bàtà bá wọ́n wà wákàtí káàbọ̀ wọ́n fàyè àbá wàhálà àwọn àgbègbè màálù jọ̀rọ̀ ọ̀fùnà fọ́ ọ̀tọ̀bọ́ ńlá tàríkà yìí ẹ̀rọ ńlá ọlọ́ọ̀lọ́wọ́ ilé ìgbàgbẹ́gbẹ́ gẹ́gẹ́ bí jẹ́ àìsàn ilé ọdún kànáwà nígbà ọ̀sìn kéré ìgbàgbẹ́ owó rẹ̀ ìgbẹ́ ìgbẹ́ ìgbẹ́ àbá a jẹ́ nínú tí máa fẹ́ ẹlòmíì ìtọ́wọ̀ ọ̀rọ̀ lọ́wọ́ àwọn ètò tí ọ̀jẹ̀ ká yọ ọ̀rọ̀ àwọn èèyàn lọ́rùn àbù àmọ̀ àkọ́ àwùjọ jù ẹ̀ máa ti wá àtúbọ̀ ẹ̀ máa tọ́lọ́ àsìkò olè gba gbogbo àwọn kan bá mi sọ nígbà tó bá ní ká fífi ọ̀wà àfọ̀ níparí tẹ̀wárí sáàbà wá láwùjọ tó ṣe ẹ má jẹ́ kẹ́ tí ó bá àwùjọ jẹ́ kọ́ wá láti ìlú wa o sí máa lọ́wọ́ lọ. ìjàmbá sáàbà ní kéde tó ṣe àwùjọ ẹni tí ó bá àwùjọ jẹ kọ́mọ̀ ṣe fún mi ọmọ ara tó wà káwọn tó yà wà àwọn ọmọ wa àwọn àbúrò wa gbogbo àwọn tó fún mọ́ wa táwùjọ tó bá ń bàjẹ́ tó bá jẹ́ pé èèyàn fẹ́ mílíọ̀n lọ́n bàjẹ́ fẹ́ẹ̀nì kẹ́kọ̀ọ́ ọ̀bà kọ́ mọ́ nínú àwọn fẹ́ mílíọ̀n àwọn kò lẹ́bọ̀ mi àwọn kò lò ní tiwa àgbà lẹ́bọ̀ mi àwùjọ bàtà ṣùgbọ́n ń tọ́jẹ́ kàtẹ́wọ́ ọ̀sẹ̀lẹ̀ ní pé èèyàn five million báwo ló ṣe tẹ́lẹ̀ twenty seven million ti kọ́ wa torí táwùjọ bàjẹ́ oṣù wà ní àwùjọ àwọn èèyàn níbi owó wọ́n ti ná wọ́n pààyàn wọ́n ti sọ owó kan sí owó ọwọ́ adẹ́pà ọ̀sà ọlọ́run àmọ́ torí náà ẹ̀dá wa ní òru ló ti lẹ̀ sí ọ̀nà táàgbà táwùjọ ṣe pọ̀ ọ̀nà dáwà láwùjọ làwọn wọn bẹ́ẹ̀ kì í ló tọ́ báàbò máa sọ tọ́da báàbò pàṣẹ tọ́da àmọ̀ tó àbúrú ọ̀nà dáwà ọ̀nà kámọ́ lọ pé ìlú ilá ti àwọn ìjókòó táwọn àbá mọ́tàlá yẹn ọwọ́ àbẹ̀ ọ̀nà dáwà náà ọ̀nà tó dáwà láwọn ọmọ mọ́tàlá káàkiri ọwọ́ abẹ́ láwọn tọ́ọ̀bù káàkiri ọwọ́ abẹ́ àtàwọn mìíràn káàkiri ìwọ̀n bá bá àtọ́wọ́ lọ́dọ̀ tó lọ́dọ̀ tó máa bá àtọ́wọ́ lọ́wọ́ ìtọ́láyé àtijọ́ òwe àti ara tó máa bá àwọn ọmọ kàńtì àtàwọn ọmọ ìlànà tó máa wà ní wàrà àwọn ọmọ ìlànà tó wà bá àwọn ọmọ